ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيوة كان النبي صلى الله عليه وسلم نتي في هواء gbogbo tẹlẹ orí tẹlẹ mọ wa iná lórí dáná jẹ lọsùn fi léèrè nípa tí ń dájẹ anábìíní ọrọ ومسؤول عن رعيته ọkùnrin olùgbàrànjẹ ẹni nílé rẹ̀ ọbílẹ rẹ̀ ní pàǹtín dájọ èyí tó túmọ̀ sí wípé ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ ní ilé rẹ̀ ìwọ lolùgbàrànjẹ lórí wọn ọbí ọlẹ́rẹ̀ nípa bọba ti ṣèṣe lé rẹ̀ báwo ló ti ṣètò lé rẹ̀ tó ń fún gbogbo ẹlẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ tó máa ti gbá kan bọ̀ kan nínú tó máa ṣàbòsí nínú bóńtù sẹ́ńtẹ́ tó lé rẹ̀ wà ló dọ́jú alẹ́ yóò mójútó àwọn ẹni tó wà lọ́jà ìyàwó ẹ̀ ọmọ tó jẹ́jẹ́jẹ́jẹ́ lọmọ ọlọ́mọ wà lọ́dọ̀ òbí rẹ̀ ìwọ náà ló kó orí ó wù ọ́ láti fẹ́ ìjẹ́ láti jẹ́ tó ti fẹ́ tó ń tọ́jú rẹ̀ àbọ̀ tọ́jú rẹ̀ pé àlọ́ tó ń jẹ́ ni àbí tọ́jú ló ń ṣe fún olùwà òkú alẹ́ rẹ̀ tó bá ti jọ pé ẹ̀rọ pé yá rẹ̀ jíjẹ mímu ìyàwó rẹ̀ aṣọ tí ìyàwó rẹ̀ ń wọ sọ́run ibùgbé tí ìyàwó rẹ̀ ń gbé ọrùn rẹ̀ lọ́wọ́ ìwọ lọ gbọ́dọ̀ ṣe gbogbo eléyìí má dájú ọgbọ́n má fi bára ṣe ń ṣe ìwọ náà ṣe láyé rẹ ọ̀dára rẹ láàmú ìlú àti wáìjẹ ìmú aṣọ ibùgbé fún ìyàwó rẹ oníṣègùn náà ń ṣiṣẹ́ bàbá rẹ kúkú lówó àwọn ìyá rẹ tó lóṣù ọmọ tọ́jú ara rẹ tètè palẹ̀ méjì eléyìí tó fún lu ẹlẹ́dàá wa tó bá ti jọ́gbìn lẹ́gbẹ̀ẹ́ yá mi tọmọkọkùnrin ló máa ń fẹ́ obìnrin ìdènà tó fi jẹ́ pé ògbé kúrò nílé ti bàbá rẹ ògbé wá sílé tiẹ̀ ó rí pé ń jọ́tọ̀ bá fẹ́ mọ́ wọn náà lọ sọ pé ọ̀fẹ́ mọ́kókó lé rẹ nítorí pé ńlọ wa bá ọ ẹni tá a ti wá bá ńlá bá lálejò ẹni tá a bá lálejò tí ò lè tẹ̀mí lálejò ìní láàárí ẹ̀ kí láǹfààní ẹ̀ torí ẹ̀ wọ́n lọ fẹ́yàwó wọ́n lọ gbọ́dọ̀ tọ́jú ìyàwó wọ́n máa ń ṣèdèkéde èdè àwọn ọmọ ta òní kí ló ń fún mi tẹ́mi náà kí ló ń kí ló ń fún mi tẹ́mi náà fún ọ àjọ ń gbé ni àjọ ń sẹ́mi ni lẹ́yìn náà ṣé dandan mi ni màá máa pèsè oúnjẹ fún ọ ni ṣé mi ni màá máa pèsè aṣọ sí ọlọ́mù ṣé ni màá pèsè ibùgbé fún ọ ni ọ̀rọ̀ àwọn òpónú nìyẹn wọ́n lọ fẹ́yàwó bàbá tó bá bọ́ ọmọ ẹ̀ ṣe àti ránṣẹ́ palákàrà torí de lẹ́yìn olúwa bí ọ léèrè tó bá ti lọ́la gbẹ̀ngàn òkúyà e ìyẹn tó bá fẹ́yàwó ti tọ́dún mẹ́wàá kò ìyàwó lọ́mọ bí ti ń tọ́jú ara rẹ̀ ìyàwó gan ní sáwọ́ gbùgbé ọ̀nà ń dá aṣọ síra rẹ̀ lọ́rùn wọ́n dúró gbèsè tó ti wà lọ́rùn rẹ̀ fún ìyàwó ẹ̀ fọmọ pé láyé láti jọ́pọ̀ àtìyàwó ìbá dijọ́ gbẹ̀ndọ̀ ìpèyàmù oníjà ara wa ládà kò sí ẹnìkan kẹ́tọ̀ọ́ rẹ̀ wà lọ́dọ̀ ẹnìkejì gbogbo bó tilẹ̀ wù kí àjọṣepọ̀ tó wà láàrin wọn kọ́ka tó kálukọ́ gbẹ̀sán lọ́dọ̀ ẹnìkejì ọmọ gbẹ̀sán lọ́dọ̀ bàbá bàbá ọgbẹ̀sán lọ́dọ̀ ọmọ ọmọ ọgbẹ̀sán lọ́dọ̀ ìyá rẹ̀ ìyá ọgbẹ̀sán lọ́dọ̀ ọmọ rẹ̀ tọkọ wa ni òní gbẹ̀sán lọ́dọ̀ ìyàwó àbí ìyàwó ni òní gbẹ̀sán lọ́dọ̀ ọkọ torí jẹ́kọ́ máa ń wà bá má di ẹrù yẹn kọ́ ga jù má tọ́jú ìyàwó rẹ̀ má ṣe ìnáwó lórí rẹ̀ lágbára bá ti ṣe má ìwọ náà ló lọ fẹ́fẹ́ èèyàn púpọ̀ fẹ́fẹ́ nígbà tí wọn náà ìwọ lọ ń lérí tó ń lérí bí láǹkọ̀kọ̀ pé a ah, tó bá wádọ̀ ni ó rí nǹkan tó gbà dáadáadáadáa ọ̀kan yóò máa bá kan ní insha allah ọdọọdọ rẹ tán gbogbo ẹ dà o tọ olùwàgbé ọ lórí ìjọba àdúgbò ẹgbẹrún rẹ kò yá ìyàwó tó tún fẹ́ ó tún mójú tẹsán rẹ báwo ni ìyàwó rẹ ti ṣe ń tẹsán ètò ìyàwó ni wọ́n fẹ́ kọ̀ọ̀kan títí máa ṣe wáàzì kò lè ṣe wáàzì kí lọ́n fẹ́ yàwó wọ́n máa mójú tẹ̀sán rẹ̀ torí káwọn obìnrin tẹ bá wò wọ́n sáwọn ọkùnrin àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ alẹ̀ láti tẹ̀sán gẹ́gẹ́ bí àwọn ọkùnrin tí obìnrin bá sì rí i pé ẹni tó ń fẹ́ náà kọ̀ dààmú pẹ̀lú ẹ̀sìn yóò fẹ̀sìn lẹ̀ pátápátá ni olú ẹlẹ́dàá ó bí ọ lérè nípa ẹ̀sìn ìyàwó rẹ̀ bákan náà àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ nǹkan afọ́nsọ́ ni wọ́n jẹ́ olú ẹlẹ́dàá ó bí ọ lérè nípa wọn ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ kò sí ní tọ́fẹ́ kan pẹ̀lú tí wọ́n ń jẹ kò sí ní tọ́fẹ́ kan pẹ̀lú tí wọ́n ń wọ̀ sọ́run kò sí ní tọ́fẹ́ kan pẹ̀lú tí wọ́n ń gbé àwọn ọmọ kan máa dàka ni gbé ara táwọn èèyàn sọ ọ́lẹ̀ pé kán lọ jẹ ta nígbà tó bá sún wọn wọ́n padà wálé tó bá sì lọ lọ gbé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń sọ ọmọ tó bí olú ẹlẹ́dàá ó bí wá léèrè nípa àwọn ọmọ olú ó bí wá léèrè nípa bá ti ṣe ṣètọ́jú wọn yóò bí wá léèrè bá ti ṣe ẹsẹ̀ wọn lé orí ojú ọ̀nà tó tọ́ yóò bí wá léèrè nípa ẹ̀sìn wọn bá ti ṣe ṣàmójútó rẹ̀ yóò bí wá léèrè báwo la ti ṣe tọ́jú ọmọlúwàbí àwọn ọmọ wa àbáwọn náà la sánà tọmọ wa fi dọ́mọ ta gbogbo ẹ̀ lólu ó bí léèrè kí ló dé tẹ́tẹ́ jùlẹ̀ ọmọ yín lọ lọ́tọ̀ sẹ́yìn lọ lọ́tọ̀ ẹ̀yin ṣe Islam ọmọ yín ṣe kékeré kí á lẹ ṣe sí láti dá padà kí ló dé tẹ́tẹ́ jùlẹ̀ ẹ̀yin jẹ́ ọmọlúwàbí ní gbogbo àwùjọ ní gbogbo àdúgbò tó bá fẹ́ ṣàpèjúwe bàbá tọ́jú ọmọlúwàbí ẹ̀bẹ̀ náà ni àkọ́kọ́ tó ọ̀kọ́ dárúkọ tí a lẹ òfin lẹ tẹ sílẹ̀ tó máa ń fi dọ́ máa tásí olú ọgbìn léèrè tó bá ti dọ́gbìn bẹ̀rẹ̀ sí ya ọmọ ayé ọdí ọmọ tó ṣe pé ó ti di páńlé ó ti di ọmọ tó ṣe pé ó ti súlù gbogbo ẹlòmíín jẹun wá bíi kókó tẹmọ pé kí n ké bàjẹ́ débẹ̀ àti kó jẹ́ pé ìdíkà ní ti ń bọ̀ olú ọgbìn léèrè tó bá ti dọ́gbìn bẹ̀rẹ̀ sí ya ẹ̀yin lẹ tọ́jà lẹ̀ agbọ́dọ̀ bíi bàbá lọ́jà léèrè báwo ló ti fèsì ọjà tí gbogbo ẹ ti já béèrè àbí tó fi já sófò torí ẹ kákan má lérò wípé èmi ọkùnrin lèmi gbogbo tí wọn bá ti ṣe mo ti ṣe ná èmi mo nílé mi wọn bẹ́ẹ̀ ni ó lè máa ro bẹ́ẹ̀ láyé kò ní rí bẹ́ẹ̀ mọ́ tó bá ti jọgbìn náà ìyá ìlú ẹlẹ́dàá ó bi wá léèrè nípa ilé wa báwo la ti ṣe ṣètò rẹ̀ ó bi wá léèrè nípa ohun tó wà ń lé wa ìyàwó wa ni ọmọ wa ni tó bá níyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin gbogbo ẹ ló lọ́wọ́ bí ọ àwọn ọmọ àwọn kan lọ yàn láàyè àwọn kan lọ yàn ní pọ́sì àwọn kan ọba àkúlẹ́bí àwọn kan ọba àmàrin òwò àwọn kan ọba àmà lọlé ẹ̀kọ́ àmọ́ àwọn kan masha allah torí àwọn lọ gbá tiẹ̀ ìyá tó ti gbá tiẹ̀ ló mójútó àwọn ọmọ rẹ̀ ìyá ẹlẹ́dàá ó fi wá lórí nípa gbogbo ẹ̀ ọba àdìjọ́ gbẹ̀ndẹ̀rù kìyàmá. وليأخذ عني سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك